kọba wa sí fa annabuwa muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ará alé annabi àtàwọn sọ̀hábẹ̀ annabuwa muhammad sallallahu alaihi wasallam àti gbogbo tí ń bá ń tẹ̀lé lánà annabi náà tí ó fi dìjọ́ gbẹ́ndẹ̀ alkiyama kúlùwa masa kàwà náà kúnnú wọn mo àwọn agbàlejò àgbà bẹ́mi ó ti pè wọ́n nù àwọn ilé a ní chief host agbàlejò àgbà kò sẹ̀sẹ̀ ní ìdíkẹ́ mi ó béèrè pé ta ní chief host wá ń bí ìkọ́lá bí wọ́n tẹ káàdì <laughs> bàbá ẹkú gbàlejò wa ẹ̀yí lágbàlejò àgbà ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní jẹ́ ma padà sí ibú ọlọ́run ní jẹ́ ma padà sí ibú bí mo ti kí yìí ẹ̀sì mú mi rántí ọ̀rẹ́ yìí àwọn bàbá wa àyè gbẹ̀sìn oníkùn mímọ̀ Allahu ọlọ́run kọ́ mọ́sà bá wa kẹwọn èyàn dáadáa lámọ̀ wọ́n sí nígbàtí wọ́n wà láyé àwọn ni ìmọ́mù mọ́sálásì àkọ́kọ́ ìmọ́mù mọ́sálásì àwọn bàbá méjèèjì náà mọ́mọ̀ nígbà kan náà bí ìbejì ni wọ́n tí ó sì sí tí ó so wọ́n pọ̀ ju ẹ̀sìn ọlọ́run ọba lọ ọlọ́nkọ́ mọ́sàbà kẹ́ bàbá náà ọlọ́nkọ́ mọ́sàbà wà kẹ́ wọn ẹ̀yìn wọn bí tí ń dà yí ọlọ́njó tó máa dà sí jù bẹ́ẹ̀ lọ ọlọ́wà jẹ́ àrí ẹ̀yìn náà pẹ́ bàbá wà kárí yẹn pẹ́ púpọ̀ ẹ̀ èso tẹ́ gbà lẹ́sìn fátẹ̀yìn àtàwà náà bí mo ti wí nìna látijọ́ tí mo ti mọ àwọn bàbá méjèèjì yìí mo mọ̀ páwọn kan bẹ pẹ̀lú yín nínú àwọn tí mo ti mọ̀ ti pẹ́ pẹ̀lú yín náà ni àwọn alfáà mi tí wọ́n jòkó yìí bẹ́ẹ̀ náà làwọn bàbá tí wọ́n jòkó yìí ó kù bàbá ọlọ́run bari <laughs> wọ́n náà ti pàró kọ wọn pé ká mọ́kànlá lórí sun bari mọ́ ká mọ́kànlá ọlọ́run <laughs> wọ́n sí mọ̀ jẹ́rì wọn àbábá wọn bí hmm. ẹ ma wú mi lórí púpọ̀ látàrí pé kò sí tẹ́yìn ò lè kò sígbà tẹ́yìn ò lè fi rẹ̀ ilẹ̀ fọ́lọ́un láti ṣiṣẹ́ tọ́lọ́un mọ́ dàgbà ò pé kéyìn ó pé àjíṣẹ́ ọlọ́run mọ́ èyìn rí táyà ń bí sí ọlọ́run mo rí láàrẹ ẹ̀yìn bàbá wọ̀nyí torí náà àdánwò tá ń rí lónìí òun ni pé sẹ́ rí gbogbo ògbà tá bá ń sọ̀rọ̀ súnà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam èyí tó pọ̀ ní àwọn bàbá wa àwọn ẹ̀yà wa àwọn àgbàlagbà àwọn ọmọ wà ń wò pé bẹ̀ẹ̀sá sí ń se òun náà <laughs> eh, bọ́lọ̀ ti rẹ́yìn àfíìgbà tí ọkàn wọn kọ́rà bẹ bá gbẹ́gbẹ́ ọ̀dá bẹ́ ti ń seun ẹ̀yìn ní ẹmọ bọ̀ á ẹ̀rí bẹ́ẹ̀ kò sì dáa wàláì ibá jẹ́ nẹ̀kẹ́rẹ́ wọ̀ mo fi ní àpẹẹrẹ dáadáa lẹ́yìn bàbá báyìí lẹ́jẹ́ bọ́lọ̀n a ní mọ́sálásí ń bí láwọn masájídù wà mí náà alápẹẹrẹ kọ̀ọ̀kan báwọn náà kọ́dà lẹ́kọ́ náà àwọn bàbá kan bẹ ní èkó mọ́ wà lọ́dọ̀ wọn bí oṣù méjì sẹ́yìn àbíkọ́ mọ́ tó bẹ́ ẹ̀mẹ́ àti ajímọ̀ ìdè náà ni bọ́yọ̀ ọ̀rán tí ó kọ wọn àwọn bàbá tí lọ́nà agége tí wọ́n tún lọ fi ọmọ bíbí inú wọn àgbàlagbà lóun <laughs> <laughs> èsì pé bàbá mi lọ́kàn kọ ní àfá yìí ń bẹ̀ nílé kéwú nìsìn àfá tó ti ní àwọn ilé pé lọ kéwú o ọba kéwú ẹni ọba mọ̀ náà ni ó dúó mẹ́ o gbogbo báyìí yọ́ ma jẹ́ tají fún àwọn ọmọ yìí nígbàtẹ́yìn bá ń fi àgbára tí ẹ̀ ń jura yìí fún tọ́lọ́m báyìí èwo ló sí àwà ọlọ́nkọ́ mọ́sá jẹ́ káwa náà gbégbé ṣẹ̀ dáadáa báyìí káwa náà dàgbà sórí súnnà bẹ́ẹ̀ ti dàgbà yìí ọlọ́mọjárí tí ó lewa kó mẹ́ torí náà mo kí yín púpọ̀ ọlọ́wọ́ba ń sàpánlé yín ọmọ yín ni mọ́mú àmọ́ ìgbẹ̀ ti ní òun náà ni mọ́mú ákí mọ́mú wa ìmọ́mú ishaq ẹ̀kú yẹ̀jú ọlọ́wọ́ san ilẹ̀sàn dáadáa èyí lè rẹ́ ti yẹ ìgbà tí wọ́n ti ń pláni lẹ́jọ yìí tí ń yẹ̀ èmì ni ń yẹ̀ mẹ́wàá tó rán mi lé ti pé iye bá gbá ìlera yìí mọ́ ohun ní ẹ̀tún já tún átò fi sí gbà mí bọ́bá pé nǹkan mí ni yóò ti ṣuyín èsì wọ́n bá wa sọ jọ̀rọ̀ lọ́pọ̀ ní yóò jọ ọdún kààbọ̀ yóò tẹ̀ jọ ọdún méjì <laughs> wà láì kò sì sọ àpá ọlọ́wọ́ san ilẹ́sàn dáadáa so ẹ mọ́ bínú ó gbogbo ní ń wè mí náà àmọ́ ọlọ́run lọ kádà gbájí pé òní lọ́lọ́run ní ẹ̀ àṣìlé àlé yí padà gbọ́lọ́n jẹ kọ́hùn náà ní òun adúgbọ́lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run wá láti mú àdéhùn sẹ́ mú kí gbogbo ẹ̀yìn jàmáà náà àwọn ìyá wa mọ̀ mọ̀ páwọn náà wà ń bẹ̀rùn torí àsìkò ẹlákùn ẹgbà kí n kí gbogbo wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh kí láǹfààní kéèyàn tẹ̀lé súnà nábi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ńláńlá torí pé ẹlòmíì bára rẹ̀ ń bí súnnà yí lógigi ni kò sì mọ́ yí tí ń bẹ lọ́wọ́ kọ́dẹ̀ ẹlòmíì bá bá tilẹ̀kún bídí àpé mọ́tún lọ bẹ̀ mọ́ yóò sì máa nàgàwó lójú wíńdò pé ẹsẹ̀ tí ìlélẹ̀ dáadáa <laughs> nídìí súnnà yìí náà òun ni mo fẹ́ appreciate irú tọ́pìkì pé ká má fojú kéré ẹ̀ torí èyàn ọkọ̀ọ̀kọ́ fojú kéré rẹ̀ pé èyàn ma ń fa ní súnà ní ṣe àfáàṣì akọ̀ọ̀jẹ̀ wà rí tọ́píkì mímọ̀ kí ni àǹfààní tẹ̀lé súnà bí bá mọ̀ kọ́ láǹfààní ẹbà mímẹ̀ kò yìí máa kí ni pàtàkì kí láǹfà níbi tó ń wà gan kọ́dẹ̀ lómí fẹ́ lè mọ́ wò pé bọ́yá wọn padà síbi àwọn tí ń bọ̀ náà ọlọ́mọjà ara padà sí ibú àwọn tọ́lọ́n sì ti ní ó yé ká ti mọ̀ náà bá àfá ìsáàkì ti wí olúwọ bá ọlọ́nsọ́nà

ẹnu wọn tọ́lọ̀ ń bá ní kásìkò ọgbà wá pé kí láǹfààní kí lè èrè ń jẹ tí ń ń bí kí wọ́n orí èyàn pé àwọn mànú náà ọmọ ríra rẹ̀ rẹ̀ ọmọ dùn pé àwà ní àwọn ní tí wọ́n ló tó jọ ọmọ àbíjọ́ wá gbé àti ẹ̀mọ̀ ibi tí mo rọ̀kọ́ ya ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ni pé mọ́sùnà kí ni súnà òun gan kíyàn ọkọ́kọ́ ma bí òun wà ní ọwà jẹ́ gbàgbọ́ yí orin ńláńlá àǹfààní rẹpẹtẹ tí ń bẹ ń bí kíyàn odó ti rú nǹkan bẹ àwọn alfáà olúwa kọmọ́sà bá wa kẹ́ àwọn tó ti lọ àwọn tó kù láyé ọlọ́nkọ́sà lékún dáadáa wọn àwọn alfa súnnà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam oríṣiríṣi ọ̀nà ní wọ́n fi sàlàyé tí ń jẹ́ súnnà fún wa àmẹ́nu eléyìí tí ọkẹnu tàà lè gbogbo ń ta fẹ́ wí tàà lè rí mú bẹ́ wọn ni asúnnàtú indal muhaddithin àwọn àfá aládìí kí ni àwọn àfá oní òṣòlù fíkì kí ni wọ́n ń pè ní ṣùnà wọ́n takúra wọn o torí ọ̀tọ̀ọ̀tọ̀ lè ọ̀nà tó ojú tó ń lukú fi wo kí là ń pè ní ṣùnà ni wọ́n ni asúnnà tó indal muhaddifi huwa kullu ma nusiba ila nabiyyi sallallahu alaihi wasallam min qawlin أو فعل أو تقرير أو وصف خلقي أو خلقي بمتي جوه سنة النبي صلى الله عليه وسلم إن جاء سنة súnnà ní gbogbo ń táa fi ti pé ta ní máa ṣe báyìí annabi ni sallallahu alaihi wasallam tí ń jẹ́ súnnà nù ta ní máa ṣe báyìí annabi ni wọ́n wá ní ta ní máa ṣe báyìí ìgbà míì mẹ́ ń kọ́ lé o lè jọ́rọ̀ sí sọ pé ta ní máa sọ rọ̀rọ̀ báyìí annabi sallallahu alaihi wasallam kíyàn ma wá bó ó se máa sọ rọ̀rọ̀ bẹ́ ìṣẹ́ a ta ní máa ṣe rú iṣẹ́ báyìí annabi ní máa ṣe kíyàn náà wá múra pé à kí ló ṣubú àwòtẹ̀kẹ̀rí ríun wọ́n ló lè wáyé ń gbà mí pé ànẹ́bí ọ̀sọ́ lọ́rọ̀ sọ́lọ̀lọ́hùn aléhìwọ̀sẹ̀lẹ̀ kọ́dà ara kọ́ọ́lẹ̀ pé ó se níṣẹ́ àmọ́ wọ́n se lójú ẹ̀ ó sì faramọ̀ súnà lòun náà lójú ayé ànẹ́bí sọ́lọ̀lọ́hùn se annabi sì fara máa bẹ́ẹ̀ ọ̀nà ìdí súnnà nù nínú súnnà annabi ni sallallahu alaihi wasallam awọ́sùn kọ́dà bá bá ròyìn ròyìn wọ́n láwọn ròyìn annabi kàlìkíyín èyí tó jẹ́ ń tọ́lọ̀ ń dámà bá ilá annabi rí sallallahu bá nẹ́bí bá fẹ́ sún ẹ̀gbẹ́ tí ma fi lélẹ̀ ní bọ́ bá jí tí kọ́ ma ṣe ní súnnànù àwọ̀wọ́sfín kàlùkì gbogbo bá nẹ́bí ti rí léèyàn béèyàn ti rí lọ́mà nẹ́bí adama ara súnnà nẹ́bí sọ́lọ̀lọ́wọ́ wọ́n ní ànábì máa rìn báyìí mínà fẹ́ máa rìn bẹ́ẹ̀ ṣúnà àwòkòlòkìyìn àbíwà ẹ̀rí bí wọ́n parí ẹ̀ sí àbígíní wasfin kòlòkìyìn àbíròyìn kan tó gbọ́n pa nẹ́bí ọ̀nàwó lọ́wọ́ jọ pé báyìlà nẹ́bí huwa sallallahu alaihi wasallam àsíkáfíwà jọ ànẹ́bì náà súnà ní o sallallahu alayhi wa sallam ẹ̀dàkùn ọlọ́run ọ̀rọ̀ mi létí in padà mọ̀ fẹ́ fàlà sáàrin yìí wasfin khuluqiyyin ìwà annabi torípòun ní mísì púpọ̀ láwùjọ súnnà lónìí ìwà annabi sallallahu alayhi wa sallam torí náà bá bí wá pé kí ní jẹ́ súnnà gbogbo nǹkan mara àwọn yìí ni súnnà annabuwa muhammad sallallahu alaihi wasallam àtèyí tó sọ àtèyí tó se àtèyí tí wọ́n se lójú ẹ̀ tó fara mọ́ àti bọ́lọ̀ ti dá àti rú àti ń gbogbo ẹ̀ súnnà ni sallallahu alaihi wasallam kò sí èyí tó nínú gbogbo ń ta kàkalẹ̀ yìí bó bá ti dọ lójú pé annabi ló wí annabi ló se annabi wọ́n se lójú ẹ̀ fara mọ́ annabi ló rí báyìí ni mo fi ń fẹ́ jọ annabi ní wúwà báyìí lẹ́mínà fi ń wúwà bẹ́ẹ̀ ni ló ń súnnà náà àwọn àkọ́kọ́ onísúnnà tí ọ̀gbọ́dọ̀ sí iyèméjì nínú òun làwọn tí wọ́n tí ọ̀rọ̀ sojú àwọn àwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam wọ́n practicalize ẹ̀ fún wa wọ́n jí ó yé wa pé gbogbo ń ta kàkalẹ̀ yìí báyìí bá ń ké nínú tíra ó sojú ti wa báwa ti lónìí gbogbo márààrún yìí bàbá ní a tú pẹ̀pẹ̀ rẹ̀ kalẹ̀ kò ní sí ìta ní rí pé sọ̀hábé kan se báyìí torípa nẹ́bí wí sọ̀hábé kan wùwà báyìí torípa nẹ́bí wùwà bẹ́ẹ̀ sàábé kan rìn báyìí torí pà nẹ́bì rìn bẹ́ẹ̀ kọ́dá abdullahi bin omar radiyallahu ta'ala anhu òun bá ti ẹ̀dẹ́ bí i pé bí ibn omar bá rìnrìn àjò ìrìn àjò kọ́dọ̀ ilẹ̀ fẹ́ rìnrìn àjò tayé ọfẹ́ lọ kí àwọn èèyàn lú kan ọfẹ́ wọ́n náà sì kíkan lọ bí ibn omar bá rìnrìn àjò yọ́ wà bèèrè pé bí tí mo fẹ́ lọ yìí ẹ̀dàkùn sáà nẹ́bì lọ ọ̀nà ẹbẹ̀rí kò pé mọ́ lọ bí tàà nẹ́bì ọ̀lọ́ o <laughs> torí ká mọ́ sí gbọ́ pé gbàtí ẹ bá tó wá ń bèèrè sáà nẹ́bì lè kórí ìtí ń wíkọ̀ ìsìláàmù ò lè tó bá àmọ́ tí ibnu mọ́rọ̀ wà bèèrè pé sáà nẹ́bì lọ bẹ̀rí wọ́n lọ bẹ̀rí ẹgbẹ́ kí ni rìsáàjì ti ibùnú fẹ́ ṣe ìbòlà nẹ́bì rìn dé sẹ́mọ̀ pé rìn wọ́n ma rìn gbà náà àbí wọ́n gẹṣin àbí wọ́n gun ràǹkúnmí ipé ìrìn ijọ́ mẹ́rin nìrìn yìí ànẹ́bì ò lè rìn ijọ́ mẹ́rin kọmọ́ sùn ìbò ló dé tó ti sùn <laughs> sọ́lọ́lọ́ ibn umar yóò sọ gbogbo ẹ̀kalẹ̀ tẹ́rí bí ibn umar bá débi tí wọ́n júwe fún pé ànábì ọ̀tọ̀yàn sallallahu alaihi wasallam bí tọ̀ bá gbọ́n ibn umar yóò dó títú ẹgbọ̀n ni o kò tó kò mẹ́ <laughs> yóò dó bí tọ̀ bá ti wá <laughs> kí ní ṣe yìí ìṣẹ̀súnna ọfẹ́ràn ànábì débẹ̀ náà ni sallallahu alaihi wasallam bí ẹ̀ bá fẹ́ràn èyàn gbogbo ọ̀nà lèyàn fi gbàjọ́ nífẹ́ tòótọ́ ibn umaru ní àwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu kódò ń mú yàn pé àfin tèmi ọ̀bá lágbára lẹ́ẹ̀sọ fún mi pà nẹ́bí sí lèmi ò ní sí sallallahu alayhi wasallam ni mo fi ní gbogbo ń ta kàkalẹ̀ àwọn ọ̀gá wa nù súnà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam àwọn sọ̀hábí annabuwa muhammadu radiyallahu ta'ala anhum gbogbo èyí táwà bálá ń gbìyànjú lónìí a ma tò lẹ́yìn wọn ni annabuwa muhammadu sallallahu alaihi wasallam náà fi rin ilẹ̀ òun ló tún ẹjẹ́ ìrántí ibn umaru ládákọ̀ ni bàbá ibn umaru tá ń pè ní umaru bonel katobi ǹkọ́ òun náà tún jí ó yé wa bó ní ìse sí àwọn sọ̀hábí annabi pẹ̀lú ìtẹ̀lé tí ọ̀ lálà ìtẹ̀lé tí ò ní gíní tí ọ̀ lálà làwọn tẹ̀lá ẹni ọlọ́run ti ní wà máa yá ń tíkù anìlhàwá in huwa illa wahyun yuha pé kò ní sọ nkankan àbíkò ipé olúwa ọba ni lọ́ràn Umar bin al-Khattab radiyallahu anhu ọwà Mẹ́kà láti gbòrò Mẹ̀dínà ọwà sí ọmọra ọwá débi tí tí ń se tọ̀wáfù gbogbo ẹni tí ó ti lọ ọlọ́run ó sì rọrùn fún kàlùkù gbogbo ẹni ó ti lọ ọlọ́run ọgbà lẹ́sìn yóò tún sàlékún orí rẹ̀ fún wa ibi tá ń pè ní ayé alhajarul aswad òkúta dúdú tí ń bẹ ní ọ̀kan àwọn orígun mẹ́rẹ̀rin kàábà òkúta irú òkúta ẹbáwọn òkúta pọ̀ láyé òkúta iná lè ọgbà wa adùn àmọ̀bà wọn pẹ̀lá kí ní tí ẹ ọwá sí ìròrí ọmọrù bẹ́ẹ̀ ó sì sọ jáde ọmọrù sẹ́sì mọ́ ọmọrù rọ́bí ọlọ́wà ọmọrù ni ẹ̀nàkà hajjarun látàǹfààrù wọ́látàdùn òkúta ni ọ́ ọ̀láǹfà nìkan tó ṣe fún mi mú bá sì ní kíìsì rẹ ò lè kó nìra kábàmì wàláúlá annira aìtò rasúlọ́láhì sọ́lọ́láhù aléhì wọ̀sánlámà bá nẹ́bì kíìsì rẹ <laughs> ọ̀tán ìyí kíìsì rẹ pé ìwó orí kan lé ara tàìsì kíìsì rẹ pé ń bẹ̀rù pé bọ́yá àmọ́rọ̀ àìtò rọ̀súlọ́lọ́hì sọ́lọ́lọ́hù àléhì wọ̀sánlẹ́mà yóò kọ̀ bèlò báwọn ti rínú sànẹ́bì sí sànẹ́bì wí sọ́lọ́lọ́hù àléhì wọ̀sánlẹ́ torínà bí ìran bá jẹ́ ọmọlẹ́yìn ànẹ́bì sọ́lọ́lọ́hù àléhì wọ̀sánlẹ́m ẹ̀dàkùn ẹjá mú àwọn ẹ̀kọ́ ńláńlá wọ̀nyí lára àwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam mo ní ìtẹ̀lé súnnà ti wọn àwọn ewéyìn ibi alú ayédélò nílẹ̀ èyàn ma bèèrè pé ìta annabi wí ẹ̀dàkùn sí wájíbù ní àbímọ̀ dúbù ìta <laughs> annabi ni ó se tí musulmi ọmọ bèèrè pé ẹ̀dàkùn sọ́rọ̀ èyàn àbí ń tàà kọ̀ àwọn sọ àbí ẹbẹ̀rẹ̀ ìbúrúbẹ̀rẹ̀ bá àwọn ẹbẹ̀rẹ̀ àwọn ọmọ kò sí bí wọ́n ti pín àlàkámù tẹ̀kìlìfíyà táwà ń ké lónìí nì wájíbù ẹ̀mọ̀ndúbù ẹ̀mọ̀hárámù kò sí àwọn ọ̀tí ẹ̀ ìbẹ̀rẹ̀ tí torí nínú súnà nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam in tí mo fẹ́ fàyọ ń bí ni pé gbogbo ọ̀nà tí èyàn bá ń gbà tẹ̀lé súnà nẹ́bì sallallahu alaihi wasallam kò sí ìbúnbẹ̀ kò sí gíní gbogbo ń tà nẹ́bì bá ṣe wàláì tọ bá tẹ̀lé oníkábàmà oníkábàmà àbúrú ní ayé àti lálìkìyàmà ìmòfin nínú tẹ́yàn máa kí rẹ̀ kú oríire tí ó pé káàkùnyàn náà máa kí ń kú oríire ní kí wọ́n pé àà ah, lámàáyín onísúnnà ni lámàáyín súnnà nábì ní ń se sallallahu alayhi wasallam àwọn àǹfààní kéèyàn wá wà lójú ọ̀nà táà ń wí yìí ọ̀pọ̀ àmọ́kọ̀lọpọ̀ èrí bọ́bá ipé ogbò èèyàn náà lórí ni kò sẹ́nìkan tí ó sẹ́kù ń ta ọkàlùkú náà ni ó wọnú lé súnà nẹ́bì sallallahu alaihi wasallam bí àṣà àwọn lárúbáwá ni wọ́n ní in ti ń já láàfíà àdé ni àdé sẹ̀mà àdé orí tí ń bẹ lórí gbogbo ẹni tí àlàáfíà ń bẹ láàrẹ àmóhun èrí ta ní ma rí àdéhùn òun lẹni tí ń bẹ lórí ààrẹ ẹni tí ma rí àdé tí ń bẹ lórí ẹnu kọ̀ọ̀kan àlàáfíà lágbé wáyà yí o àdé tó ń kálukú dé sórí hun kò ní rí ẹni tí ó rí lẹni tóun náà káà òun náà bá sì lọ lẹ́kṣọ̀ ìlò ó onílẹ̀ pé lẹ́kṣọ̀ mọ́sídò kàdíjá àláfíà yóò sì wá tó òun ní ọmọ pàdé ń bẹ lórí ìwọ̀tọ̀ lálàáfíà bẹ́ẹ̀ lọ̀rọ̀ ká máa sọ̀rọ̀ àǹfààní kéyìn ojú ń sún nànà bó bá pé gbogbo èèyàn ló lè rí ni iṣẹ́ díẹ̀ láàṣẹ ká tó pèèyàn síbi súnà nàbùwà mohamed sallallahu alaihi wasallam òun ló fi dá kárànra wa létí nírú ìjókòó yàtàwọn ìjókòó mìíràn kẹ́yìn òfin mọ̀ pé ibi nǹkan gidi ló ń wà o ọlọ́mọ́jẹ kára padà sí ibú àpadà sí ibú ńlá ni kí wọ́n ríyàn ló ń súnnà tẹ́lẹ̀ kó tún padà ló ń bí díá ọlọ́mọ́jẹ ara padà sí ibú àpadà sí ibú gbà ní o قال شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى الإمام tí a ìsábà fẹ́ fi ọ̀rọ̀ rẹ̀ sàpẹẹrẹ ọ̀rọ̀ tọ́lọ́nsà ibn taymiyyah púpọ̀ ṣékùlù sáàmì tí mí àánú àwọn ọ̀rọ̀ wọn wọ́n sọmara ìsì gbogbo lẹ́kṣọ́ wa àárọ̀ yìí wọ́n ni mọ́ni tẹ́bà rọ̀súlọ́lọ́hì sọ́lọ́lọ́hù aléhì wọ̀sẹ̀lẹ̀ ẹni ọ bá tẹ̀lé súnà nẹ́bí tí ń فإن اتباع سنة النبي صلى الله عليه وسلم كي يوتلي سنة النبي نكا كمان لرو كمان نكا مين ابن تيمي يعني فهو كافيه وهديه ونسيره ورازقه ابن تيمي يعني بيان باتي جون سنة النبي صلى الله عليه وسلم ìtẹ̀lé súnnà yìí yóò bí ọmọ dáadáa mẹ́rin kan sí ọlá kàfí òun gan tó ọ ní ti dáadáa hadihi ò ní sọnù ojú ọ̀nà lọ́mọ wà ìtẹ̀lé súnà ànábì rẹ̀ ni ò ní jẹ́ ọ sọnù èyí ò nìkan wá kọ́ náà kọ́dá ọmọ gbogbo ọba ti ní ọlọ́run wàrọ zíkù kọ́dá àsìkí ń bẹ́ndì súnmọ́ kọ́dá àrísìkí látọ̀dọ̀ ọlọ́run yọ́ bọ́ látàrí pọ̀ tẹ̀lé súnà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ọ̀nà tí a lè máa múnú ibùnà tẹ́mí àgbà sọmaráìsì àǹfààní kéyàn jẹ́ onísúnà nẹ́bí sallallahu alaihi wasallam bàbá ti wá lápapọ̀ bẹ́ẹ̀ kàfíhí hàdíhí nàṣírùhú wọ́rọ̀ síkùhù a wà mú àwọn àpẹẹrẹ àpẹẹrẹ wá wọ́lá pẹ̀lú ẹ̀rí min kìtàbílá wà min súnnàtí rọ̀súlìhí sallallahu alayhi wasallam practically kí ni àwọn àǹfààní tẹ́yìn náà ó lè kí ah, alhamdulillah ah síkí ni ó wá ń di súnnà yìí oore ni o àkọ́kọ́ àǹfààní tí mi rí pé yìn ó se bọ́ bá jẹ́ súnnà tí è ti pọ̀ ń tàn wá àbọ̀ ń tan orí ara rẹ̀ lọ́rẹ́ lómi ń tàn yẹn bí súnnà o mọ̀náfìkì pèyàn bá fi mọ̀náfìkì se súnnà tó pé lódodo ní tó bá wá ní pé á ah, mọ̀ fẹ́ tẹ̀lé tà nẹ́bọ̀ inú àǹfààní ńláńlá ni pé súnà ni o lè garanti fún yàn ìta ń pè ní ṣarru al-ikhtilaf ṣarru al-ikhtilaf kẹnu ó pé bá níbi ẹ̀sìn ànábì sallallahu kẹnu ó se gíní kẹnu ó pé bá níbi gbogbo wa náà ó sì máa pé kí là ń sí ìsìláàmù <laughs> gbogbo ẹni tí ń pèrè mùsùlùmí lónìí kọ́dẹ̀ ẹni tí ń se ń táwà náà débẹ̀ tàà kéèkè àá bàbá àwọn kan ń bẹ tí mo gbọ́ èmi orí wọn rí o àmá wọn tí mo gbọ́ lẹ́nu wọn ní parọ́ mọ́ wọn fíkọ̀ ní wọn wọ́n ní bẹ́bá se tí wọ́n sàdíkìrí wọ́n kọ̀kọ́ yó wọ́n náà sì <laughs> pé ojú ọ̀nà kan náà tó nù pé kò yí wọ́n ni ò yá wa ni <laughs> àmì bàbá bí a lọ ayé dénú o èyàn fẹ́ sàbí kìrí kọ́kọ́ gba nóbù àbí gúdá gbogbo eléyìí annabi ti wá sọ kalẹ̀ sallallahu alaihi wasallam al'arbadu ibn sariya radiyallahu anhu ina wọn sọ̀hábí àgbà annabuwa muhammadu sallallahu alaihi wasallam òun lọ́lọ́ ní ọba wa di ọ̀rọ̀ yí mọ́lẹ̀ tó se wá láǹfààní kí ni alẹ́rọ̀báàbò wí alẹ́rọ̀báàbò bó ń sáré à ní mọ́ gbọ́ tà nẹ́bí wí báyìí pé fa ináhù mẹ́yà ìṣmínkùn fasayara tìláfán kẹfìrọ̀ kẹfìláfán kẹfìrọ̀ kẹfìrù ọpọ̀nù nú yìí ojú rẹ̀ ó rí mọ̀rọ̀pọ̀wé kan bẹ̀yìn ò bá bá náà tó ní bí ojú ìyàn máa rí bọ́ bá pẹ́ láyé ànábì ní ẹni ọ bá pẹ́ láyé nú yí rìbádù àtẹ̀yí tí ń wò yí fàsáyára ti láfán kẹ̀sí rọ̀ yóò rí ìyapẹ̀ ẹnu tí ó pọ̀ oúnkálukú náà sì máa ànábì ní bọ́bá wá dìbẹ̀ kí lọ́nà àbáyọ ibi alọ́nu fàálẹ́ikún bèsùnnàtì èyí tó fi ní sí mú pé a ah, wọ́n tún pè wá sí léyìn náà kọ́dà wọ́n ma fàáyà mẹ́ wọ́n gbà alùkùrá ní kọ́dà wọ́n ká dìífì gbogbo ẹ̀ náà wọ́n kèé fàṣẹyára ní ọdọ̀wẹ́ fàálẹ́ikún bèsùnnà bẹ́ẹ̀rẹ̀ pé wo ni súnnà mẹ́ tààrà wọ̀súnnàtí ìkólàfà ìrọ̀ṣìí àtàwọn àrólé dáadáa tó gbẹ̀yìn mẹ́ abúbákiri umaru osmanu aliyu radiyallahu ta'ala anhu torí náà in tí láyàn pàtàkì jùlọ láyé tàwà wà lónìí yìí islamu ti pé gba kódò ojú gba ojú igba bẹ́ẹ̀ bá tún bọ́ sáàrin àwọn mí báyìí tẹ bá délú mi tí wọ́n ní ìsìláàmù náà làwọn ń se yìí ẹkẹ mà kọ̀wálẹ̀ kò lè sí ọmọ rí bẹ́ẹ̀ ẹni tí è sọ́rọ̀ ọ̀rọ̀ ọ̀fẹ́ ẹnu annabuwa muhammad sallallahu alaihi wasallam annabi ti wọ́nu wa sunnati al-khulafa'i

ní mìnà èmi ò rírù òun orí láyé èmi ò sì kan rí nù tíra ẹ̀rùn ẹlẹ́sẹ̀ kan wọ́n kásẹ̀ kan ókè yán bá kí wọn débì kan náà ìrùn ẹlẹ́sẹ̀ kan fàṣàyára kìláfáhún tẹ̀fì ọ̀rọ̀ bóòlèyàn ti bóòlèyàn sí wá ní símú èyí tẹ́yìn òfin ní òun ni ọmọ béèrè pé ẹ̀dàkùn èwo lànẹ́bì se mọ́tijú rẹ̀ o ẹwà àyànná fílà báyìí ẹ̀dàkùn sáà nẹ́bì yẹn rú ẹ̀ àwẹ̀ pàtàkì àdúrà pàtàkì ẹ̀dàkùn sáà nẹ́bì se ìwú ẹ̀ kíyàn bá ti dún nímọ̀ ilé yìí ànẹ́bì lọ́lànà fún mẹ́ṣẹ́rì lẹ́kìtìlá bó ti lè wù kó pẹ́gbà níbi ọba wọn ya ìsìláàmù lọ bí ọ àmọ́ tó wọn ní yà kò sí sí ànẹ́bì ti wí kalẹ̀ sallallahu alaihi wasallam ẹwú lèyìn òfin wá ní kó sí ibi tí ọ̀yọ́ kó sí súnnà nìkan ló lè kó ọ̀yọ́ pẹ̀lú yọ̀nda ọlọ́run tí ẹni tí ń ndị súnà nẹ́bì tí ó mọ̀ tọ́lọ̀n ti se fún ọkọ̀ ọgbọ́n ní ma ẹwọnú àdífì tó kò mẹ́ annabi sọ̀lọ̀sọ́lọ̀mù wí fún alẹ́ àtàwọn tí ń bẹ wájú anẹ́bì jọ́nà pé abdúwàléhá bínàwàjív mú èyí ò ní ọlá ọkú ònà jẹgbẹjẹgbẹ rándanrandan pàṣàyára tìláfán kẹfì rọ̀ ẹ̀rẹ́ ìtò tún súnmọ́ àmáwọn alfáà máa se pin yàtọ̀ rẹ̀ alfarku bayna al-ikhtilafi wal-iftiraq alfarku gbogbo ẹni súnà ọlọ́m̀bẹ̀ yọ́ lọ́ min al يولاو من الافتراق حديث أنس ابن مالك رضي الله عنه نعو أكبا صحابي النبي عن أنسنا أنس لا النبي تبا وصرنجو كان نبي صلى الله عليه وسلم ارنبه اختلافا كثيرا نبي حديث أنس قال النبي وي افترقت بنو إسرائيل نبي رواية من افترقت اليهود wọn na sọ́rọ̀ ìfìtìrákùn pé inú àdánwò tó bá wọn yahudi inú àdánwò tó bá wọn na sọ́rọ̀ àwọn ọkọjá pé sẹ́mọ̀pẹ́ ìyàpẹnu kan mọ̀ ẹbẹ ìyàpẹnu mí ọwà débi pé àwà náà dádú lọ́tọ̀ fíríkọ òun lẹ́mọ̀ wá gbọ́lónìí ṣíà àmàdíyà ẹ̀kìnníkan yàyàyà bàbá béèrè pé ẹ̀dàkùn sí ẹ̀sìn wọ́n tí òun kàlùkùn náà ó sì tó pé gíní mùsùlùmí náà níwá <laughs> ẹ̀ ànẹ́bì ní kò ní má rí bẹ́ àwọn yahudi kọ́dà nẹ́bì júwe sọ́lọ̀lọ́họ̀ sọ́lọ̀ pé hadithi kan 72 ibi àwọn lọ ni pé wasataftarikú hadhihi ànábì jẹ́ oyé wa pé inú súnnà ọlọ́run ní pé bó ti wá ṣẹlẹ̀ sáwọn ohun yóò ṣẹlẹ̀ sálù ọmọ tòun náà fíríkọ̀ fíríkọ̀ fíríkọ̀ tí ó yàtọ̀ fún ìkìláàfù lásán ìkìláàfù lè ṣẹlẹ̀ kọ́dà náà ọ̀nà bá ti ń kírun irú àǹkásẹ̀ kókè èyí lè mẹ́jì ni pé ìpìlẹ̀ sí inú àwọn ta pè ní fíríkọ̀ yìí ní ìsìn ni pé in táwọn fi ń súnmọ́ lọ́un ni pé kò ní dáa fábúbákiri kò ní dáa fún ọmọ bàbá wà láì lẹ́nu wọn lọ́un lẹ́nu wọn lọ́un kódò wú lẹ́nu wa láti wí táwọn èèyàn bá gbọ́ wáyé ni wọ́n ní àdúà tí wọ́n máa kànjọ ojúmọ́ ta ni wọ́n ń sé pé ìyànláwà aisha ìyànláwà hapsọ ẹ̀sìn ní olọ́dọ̀ àwọn kan bọ́ bá ti jí láàárọ̀ kọ̀kọ́ láàánà àwọn mẹ́rẹ̀ẹ̀rin lòfin wà yọ̀nà ọlọ́n ọlọ́nkọ́ làwá kí ni ọlá àyàn bí ilé iná sunna bèèrè pé bó lànàbì rí sáwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí tí ọlá ọnù ànàbì tí wọ́n wá bí pé ta lọ fẹ́ràn jù nú èèyàn tọ́lá aisha ni wọ́n lọ́dá obìnrin láìsà ọkùnrin kọ́ ó ní àbúhà bàbá rẹ̀ náà mo tó fẹ́ràn jù náà àwọn ọkùnrin kí ṣe tọ́ ní ọwá lú ẹlòmí ìdébi pẹ́ni tí ń kọ sí pè fún ní àárọ̀ tí mo jí mọ́ fẹ́ wá yọnú ọlọ́run òun lẹni ànábì fẹ́ràn jù hmm. èpè gìrìgbìtì ni wọ́n máa ṣẹ́ láyé àmọ́ wọ́n jẹ ìyà lálìkì àmà ọlọ́run dẹ wọ́n láyé ni torí náà ànábì ti wí o bá nẹ́bí bá sì ti wá wí bọ́lọ̀ ti ròyìn anẹ́bà muhammad sallallahu alaihi wasallam bilmú menina rọ̀úfò rọ̀hì wọ́n bá ti sọ àrùn a sì júwe ogun ẹ̀ fún wa wàsàtàftàríkú hádìí umma anẹ́bílẹ̀ tí rí nkankan o alìúmà tèmi ó pín fíríkọ̀ fíríkọ̀ tó tayọ ọ̀rọ̀ ìtìláàfù lásán tí ó ìpé ní táwọn ó dúó lórí ọpọ́sìtì èyí tí mo gbé wá ní àwọn náà sí ní mùsùlùmí láwọn náà ànábì ní yóò dórí 73 sets àákà ní èjì yóò pé 73 tẹ́mọ̀ kí bá ànábì bá dáadó ń bẹ̀rún àdánwò dé pé búlẹ̀ yọ́ wà wọ̀nú ní kúlò ha pìnà kúlò nínú gbogbo 73 tí wọ́n pín ẹ̀sìn tó ń gbé wá sí ah àwọn sọ̀hábé ní nǹkan dé bó lè yán ti wá mẹ́yọ kan yìí ànábí ọ̀wá jẹ́ sókùn sí wa ó ní kí ni àwọn làwọn tó se pé hùm mọ̀nkánà alàmẹ́sìlìmọ̀ ànẹ́bìlẹ́ ni tí ń bá ń se irú tí ń se nígbàtí ń bá yí sọ̀rọ̀ yìí irú ẹ̀sìn tí ń sin irú ọ̀rọ̀ tí ń sọ irú wà tí ń wú àtèmí àtàwọn sọ̀hábè mi àwọn nìkan wọ́n là ó ọlọ́mọsá kàwà kúnnú wọn bóòlẹ̀ yóò ti mẹ́lẹ̀ yìí àfikọ́ ọmọ súnà nẹ́bí àti yóò bá àmá yóò bá tàà fi sọ méjèèjì jẹ́ ìyàtọ̀ bóyá ká pè ní àti ìyapẹ ẹnu kéèké àti ìpínyà ẹsẹ̀hun ìpínyà ìyapẹ ẹnu ńlánù annabi sallallahu alaihi wasallam ní in tí ó làwánú méjèèjì alaykum bi sunnati wa ana alayhi ana wa ashabi inú àǹfàní ńláńlá ti ń bẹ̀m bí kéyìn ó jòkó ti súnnà nẹ́dùwa muhammad sallallahu alaihi wasallam asúnnàtù híyà ṣarùtù kọbúlìl àmàl àbí ọ̀tán ọlọ́run ò ní gba ẹ̀sìn kan lọ́wọ́ ẹnìkan tí ọba sí súnnà mẹ́ ọlọ́run náà ló kò ní gba ìbáadà kan tó bá yàtọ̀ fún bá nẹ́bì ti ṣe sọ́lọ̀lọ́wọ́ àríwọ̀sẹ̀lẹ̀ ní tí ọlọ́run fi gba ìbáadà lọ́wọ́ yàn bọ́bá ìpọ́lọ̀n lọ́lọ́ fẹ́ fi sìn òun ní kọ́ fi tẹ̀lé tànẹ́bì sọ́lọ̀lọ́wọ́ àríwọ̀sẹ̀lẹ̀ eléyìí ó sì rújú ẹgbẹ́ mápẹ̀júwe kan wá tí ó kan àwọn bàbá wa níbàdàn wọn ti kú wọn mọ́ pọ̀ ní bàbá wa mùdírì máàdìl àrọ́bí rọ̀hìmahùlọ́ ní àwọn àgbà fà dáadáa ni àwọn bàbá yìí láti kékeré àbí ìmọ̀bọ́yá láti kékeré a tí a gbọ́njúmọ̀ wọn àgbàlagbà ni wọ́n àwọn títí tí wọ́n fi dàgbà inú àwọn ọmọ kéwú wọn tí wọ́n ti rán lọlẹ̀ lárúbáwá ọ̀kan wá mú tíra kan wá fún bàbá pé ah, ẹgbọ́n tí akẹ́ràmọ́kùnmùlọ àwọn àfáà dáadáanú o bàbá kanú tíra yí pé sọ̀látùlfà tẹ̀rí ńgbà tí láàrin ọ̀sẹ̀ náà ní ìtàn tọ́ tí gbogbo èèyàn mọ̀ ní o ẹlọ́bẹ̀rẹ̀ gbogbo ìbàdàn bàbá must have crossed 70 years of age ń bà ó kéré yányá láàrin ìgbẹ́ ń fẹ́ wọ 70 àdúgbò jù 70 lọ wọ́n sọ méèké <laughs> bàbá bá wá mọ́sálásí níbi tí ni wọ́n kéde pé àwọn ọ̀gbọ́ kí àwọn orí kí ní ìrí àwọn rò kún wọ́n fi ń parọ́ ọmọ ibi àwọn wà ní àwọn tí wá rí lónìí ẹnìkan gbọ́dọ̀ wá tí a sọ sí àìmọ́ àwọn fúnra àwọn gan àwọn sì bọ́pá bọ́sẹ̀ ń bẹ̀ tẹgbé ẹlòmín tí ò jẹ́ kónú tí ń sedò ní pé níwò yìí bàbá ẹ́ tí ò jẹ́ lòmí ò kó ń bí ó ti mọ̀ pé ọ̀dá àmọ́kíní níwò yìí àti wà gọ́ mo fi àpẹẹrẹ dáadáa làwọn bàbá náà ọlọ́nkọ́ mọ́sà kẹwọn ẹnu wọn mo ti gbá àpẹẹrẹ yìí wọ́n ni táwọn ń wí fẹ́yìn èèyàn ni pé ẹsẹ súnà nẹ́bí sọlọ̀lọ́họ̀ alẹ́òsẹ́là ní ti torí pé bí súnà bá ti kó nú ẹ̀sìn ọlọ́run ní gbà ká ní ọlọ́run sọ fún ọpẹ́ bitọ̀ ọkọ̀ bí sí kẹrùn ní kíbílá ní ó sì mọ̀ èsì pọ́ mọ̀ ọ̀wọ̀nú mọ́sálásí ìwọ̀n ní adákun kíbílá ńgbọ̀tẹ̀ ti ráyé ìmọ́mù ọwá ní kò sí bitọ̀ ọlọ́run òsí ọba kọ ẹ̀yìn sí kíbílá ọkẹ̀yìn sí kíbílá ọlọ́run káyìlá sí ọlọ́run ọgbà tọ̀ torí náà inú àǹfààní súnà ni pé súnà igan ni kọ̀ndíṣàn tọ́lọ̀ fi gbàṣẹ lọ́wọ́ yàn láwọn alfáà mọ́ pé ṣàrùtọ́ kọ̀bú lè l'ámàlì pé gbogbo sẹ́tìyàn bá se fọ́lọ́run o májẹ̀mú méjì ní bẹ̀m̀bẹ̀ o kí ni májẹ̀mú alákọ̀ọ́kọ́ al-ikhlasu lillahi azza wa jal kò se ìbádà ń torí mẹ́jọ jẹ́ torí wọ́n wà nǹkankan láyé láàfin rí ọmọ sálásí bọ́ bá ti lá ní ẹ̀dáadáa tó ní ìkìláṣù yìí wọ́n wà ní wà mọ̀ta bá á tú rọ̀súlèláhì sọ́lọ̀lọ́ torí náà nínú àǹfààní ńláńlá téèyàn rí bọ́bá jó ń súnà ní pé kò ní ìwùlẹ̀ sèyí tí ó ti mọ̀ láti yìn pé àìsìn lọ́hun ti rán nẹ́bí sallallahu alayhi wa sallam ọ̀fẹ́ mọ̀ yóò sọ́jọ́ sọ́lọ yí ẹbẹ́ ni ọlọ́run rán sí wa náà nù kọ́dà àwọn alfáà tún máa se fọ́ sí wẹ́wẹ́ rẹ̀ fún wa pé ẹni ọ bá se ìbáadà kan tó yàtọ̀ fún bá nẹ́bì ti se ìwùlẹ̀ ń wí muhammadu rasulu láì ní òkúrọ́ ni wọ́n ní bọ́ bá ń pẹ́ àṣàdù aláìláha ìlọ̀lọ̀ tó yàtọ̀ fún bí wọ́n ní muhammadu rasulullah rẹ̀ ń túnmà pé rọ́lọ̀ ń pa lọ́nà wo kí ni túnmà muhammadu rasulullah ìtúnmẹ̀ ní pé mi jẹ́rì ìwọ́n náà jẹ́rì pé ẹni ọlọ́run rẹ́ sí mi o ò ní muhammad tọ̀ irú bádà tọ́ lọ sí omolojiri ìgbà ọba gbọ́ pé tọ́ gbà pé ẹni tí ọlọ́run rẹ́ sí ọ ní wọ́n wá nírú nẹ́fílà tọ́ tí ẹnu ìtànẹ́bì se nìkan náà lè yóò se ni a wà bí ọ pé lẹ́yìn muhammadu rasulu bóyí o ní rasulu mi tó jí sí ilé yìí fún ọ nínú àwọn àǹfààní ńláńlá kíyàn orí ń di kíyàn ọjọ́ mọ̀lẹ́yìn ànẹ́bì kó tó ń súnà ànẹ́bùwa muhammadu sallallahu alaihi wasallam asúnnẹ́tò sábàbí bí kó súnà lọ́wọ́ níbi kí yọ tẹ̀lá nẹ́bí sọ́lọ̀lọ́hù aléhì wasallam kullukum tadkhuluna aljannata illa man aba anabi a ma sọ àwọn ọ̀rọ̀ ńlá ńlá kalẹ̀ ẹjọ́ mi tí ó dàmú làákàyà àwọn èèyàn yóò tún wá túnmẹ̀ fún wa bilmu'minina ra'ufur anabi sọ ńjọ́ kẹgbẹ́ gbogbo ilẹ̀ wà nìyàn náà o èmi náà wú bẹ́ẹ̀ bá nẹ́bi ti wí gbogbo wa láwà nìyàn náà ìmọ̀ yọ́ra mílẹ̀ ìlàmàn àbà ànábìlá àfẹ́ni ọba kọ́ àfẹ́ni ọba sí gíní àfẹ́ni ọba kọ́ bá níbi tí ń yọ òun náà ẹ̀sìn bàbá bàbá níta ní àwọ́ akọ̀ báwọn sọ̀ábé ti wí yọ òun náà àwọn sọ̀ábé ní wà mọ́n ẹbá ń parí ẹ wà mọ́n yá bá ta ló ń tọ̀hún ẹ ọ̀pọ̀lọpọ̀ in pé kún ó se kíni ẹ̀fẹ́ ọwọ́ ànábì ní gbogbo mùsùlùmí lọ́lọ́run ó sílẹ̀kùn àlìjánà fún ìlàmán àbà àfẹ́ni ọba kọ̀ ó wá jẹ́jọ ojú bó ti jọ wá lójú tí bàbá wí náà pé ni ta ni ọwà kọ̀ <laughs> ànábì lẹ́fẹ́ máa ànábì ni man àtọ́ á ní dàkàlẹ̀ jàn anábìlẹ̀ rí gbogbo ẹni tí wọ́n bá wí fún pé bèmì ti wí ní irú súnnà tèmi mú wá ní irú ìsìláàmù tí mo mú wá ní tó se bí ìgbà tí ọ̀gbọ́ tí ń se mí fàkọ́dé àbá anábìlóhun ni wọ́n gbé tíkẹ́ẹ̀tì àlìjánà fún lọ́kọ̀ sallallahu anábì ni ó sọlọ́lọ́rọ̀sọ àṣẹ́bìyàn bá ń wá ọ̀nà tí ó tètè múyàn lọ àlìjánà asúnà tó sábà búdó kúlì jannà súnà ní fáyàn tẹ̀tẹ̀ lọ alìjanna bíyàn bá ti kọ súnà ọkọ̀ alìjanna nù ọlọ́mọsíwá lórí ibú من فوائد اتباع سنة النبي صلى الله عليه وسلم السنة تجلب محبة الله سوف الله وفعه kọ̀ sọ́nà tọ́rọrùn tọ́lọ̀n fi fẹ́ràn yẹ tayọ kíyàn ojú súnnà wòlé nǹkan tó tó ṣùgbọ́n na lọ́ha fàtàbìrú ní yóò bí dùkúnmù lọ ọlọ́n tí ìsàdé nǹkan mẹ́sẹ̀ olúwa níwà

fàtàbìrún ní yóò bébì kò mọ̀ lọ ẹbá ti tẹ̀lé mi ọlọ́wọ́ fẹ́ràn yí ẹ̀ní ẹ̀ní pọ́blẹ̀mù mímá ẹmọ́ wà lọ́bù mímá ẹlòmí ọmọ wá yànná fílà ọgọ́rùn-ún ọmọ ṣe bí díá ta lọ fẹ́ rí òun fẹ́ rí ọlọ́run ọfẹ́ <laughs> rí àdẹ́bí bọ́ bá ti fi tọkàn tọkàn taratara rẹ tọ́ púrọ́ tọ́ tẹ̀lá nẹ́bí àdéhùn ọlọ́run kò ní mẹ́sẹ̀ yóò bébì kún mọ̀ lọ kọ́dà wọ́n yẹ́ fẹ̀rẹ̀ lẹ́kún dùnú ọbakùn kọ́dọ̀ wọ́n forí jìn ọ gbogbo ẹ̀sẹ̀ rẹ tó ti sẹ̀ sátẹ̀lé súnà tànẹ́bì aya kùránì ọlọ́nkọ́ kánẹ́bì náà fẹ́ràn wà èrè ń jẹ́ ní súnnà ní mú ànẹ́bì fẹ́ràn yàn ó sọlọ̀lọ́wà ìwọ̀sẹ̀lẹ̀ bẹ́yàn bá fẹ́ kí òun jólólùfí wa muhammad tààrà ẹ̀ a ma wá kọrin kí àwá lólùfí ànẹ́bì àwá ní kíní èyí wọn ò pé yàn fẹ́ràn ànẹ́bì kọ̀pá ànẹ́bì ọ fẹ́ràn tààrà òun ni kárán tí ọ̀rọ̀ ọmọrù lẹ́ẹ̀kan sí rọ̀bí aláhù tààlà ánù ọmọrù ń jọ kan wà wájú annabi sallallahu alaihi wasallam annabi ni láyú mínú àhàdùkùn láyú mínú àhàdùkùn hàtà àkúnà àhàbà iléyìí min wáládìí wọ́wálídìí wọ̀nà sí ajima'i annabi ni rẹ̀ ọmọrù ẹnìkan yóò lè jí di mọ̀mìnì tààrà ohun ẹ̀tí ìdolùgbàgbò òdodo gidi o àfíńjọ́ tẹ bá tó wo ọkàn yí tẹ rí pé ìfẹ́ tèmi ànẹ́bì borí ìfẹ́ tẹ níṣọ́mọ bíbí inú yí ìfẹ́ tèmi ànẹ́bì borí ìfẹ́ tẹ níṣóbi tó bí yí ìfẹ́ tèmi ànẹ́bì borí ju gbogbo ìfẹ́ tẹ níṣí gbogbo èèyàn lọ Umar bin al-Khattab Nabi sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tó gbọ́ hadithi àwọn ètànra wọn mo ti wí ń bẹ̀rẹ̀ ẹni ọlọ́yọ́ rọ̀súlọ́lọ́ oníwà nẹ́bí sọlọ́lọ́hù àríwọ̀sẹ́lẹ̀ àdíìsì tí ẹ wí ni mo ti gbìyànjú rẹ̀ àmókù kan ò ó sì gíní ókù kan orí yìí kò sí ẹni tó ń fẹ́ràn tó wà nẹ́bí àtọmọ tó ń bí ní àti àwọn òbí yìí ní àti àtọ̀rẹ́ ní àti mẹ̀lẹ́bí ní ìwọ́n náà ló ń fẹ́ràn jù àmọ́wà nẹ́bí sọ̀lọ̀ òun fẹ́ràn ara <laughs> àgbé ah, ju ànẹ́bì lọ <laughs> báwọn ti rínú bàbá àwò níyàn mẹ́lónìí hmm? ẹ̀tàn lọ́pọ̀ àti ń táàrí ọmọ rọ́bí ọlọ́wọ́ anú wá jẹ́wọ́ fà nẹ́bí bẹ́ẹ̀ sọ́lọ̀lọ́wọ́ alìsọ́lọ̀ orí gbogbo ẹmú ti pàásì àmọ́ ọ̀rọ̀ kan tó kú ìmẹ́tànra mi o mo sì fẹ́rẹ̀ orí ara mi ju wà nẹ́bí lọ ẹgbẹ́ kí lànẹ́bí wí ànẹ́bí ni láyá ọmọ àtà àkúnà àhábà ilẹ̀ ìkàmì nafsi

<laughs> al'ana ọ́sẹ̀sẹ̀sẹ̀ lẹ́nu mélòó nù wa ni ọ fẹ́ràn ànẹ́bí ìyàwó ọmọ rẹ̀ lọ bẹ̀lẹ̀ rí ààrẹ ìsúnà bá ti fẹ́ sorí sọ táwọn ìyàwó rẹ̀ wí ẹ́n túnà ní ma gbélẹ̀ àbọ́mà mí tọ́lọ́mbá fọ́mà mí sàdánwò fẹ́lò mí junior <laughs> irú àwọn ọmọ pé junior ẹ́n junior ni ọgbà súnà dádì mi láìkì mi láìkì ibẹ̀ ṣe irúgbọ́n yẹ mi àwọn ọ̀rẹ́ mi kan súnà náà súnà kan wò annabi sallallahu alaihi wasallam ní kọ́dà umaru min nafsika hatta akuna ahabba ilayka min nafsi umaru sì ṣe bẹ́ẹ̀ annabi na al'ana torí náà bí i àbáfẹ́ jẹ́ olùfẹ́ ọlọ́run tọ́fẹ́ jẹ́ olùfẹ́ ànẹ́bí sallallahu alaihi wasallam níbo ni kọ́kọ́rọ̀ gbogbo ẹwà fi súnnà ti nàbí yìí sallallahu alaihi wasallam ní súnnà náà gbogbo ẹwà ìmọ̀gbóyẹ ń dé o ọtó mélòó ọtó mélòó tàà ti kàwáì yóò tó mẹ́rin àbí márùn tọ́ì tẹ́tàn mẹ́lálùkmọ́ tí a tẹ̀wájú <laughs> nínú àǹfààní tí ń bẹ́ ń kíyàn tẹ̀lé súnnà nàbí sallallahu alaihi